àlùkìyàmà èèyàn díẹ̀ láàbà rí bẹ̀ ìlú dúpẹ́ ọlọ́wọ́ bá tó ka ẹni tó náà wá bí ọ̀hún mo bá wọn dúpẹ́ ẹjọ́ wọn bá wọn ló pé ẹni tó ń bẹ wọn pàtàkì ní pé gbogbo tá a bá gbọ́ ọ̀rọ̀ tó ṣe wọ́n láǹfààní kò sí àǹfààní kan bí wá àti tá a gbọ́ tá a wá rí lò wá àti tí wọ́n láǹfààní àǹfààní rẹ ní lílo rẹ̀ ọlọ́mọṣá jọ ọ̀gbọ́n àgbà lílo rẹ̀ kí ni gbogbo ọ̀rọ̀ náà àmẹ́rin ahàlẹ̀ ìjẹ̀lẹ̀ àwọn tí àwọn ọmọ àìjẹ́ náà àwọn tẹ́tẹ́ ló ń ṣe tó ju àlùjẹ́ ilẹ̀ ayé ọ̀gá ọmọ tó ṣe ìlọ́wọ́ pé táwọn wà lùjẹ́ náà gbogbo alára nà wọ́n kọ́lá kálukú ní sàdé rẹ̀ ọlọ́wọ́n sàdé lọ́wọ́ àlùjẹ́ náà èyí ọmọ àlùjẹ́ náà àti kó wà ọmọ àlùjẹ́ náà àwọn awọ́sẹ̀wò lè wá ṣe tí ó fi òun náà ní kábẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí. àwọn iṣẹ́ tí yẹn máa ń ṣe tí wọ́n fi wà ní Ghana iṣẹ́ tó pọ̀ ní o iṣẹ́ tó pọ̀ ní o àmọ́ kò lágbà ó tán pọ̀ ní kò lágbà láwọn iṣẹ́ tí wọ́n ṣe tó ti jọba ní Ghana ọlọ́mọ sáà ṣe rọrùn fún wa àmẹ́kámẹ́ tó gbogbo pé tọ́lọ̀ bá ti ní bí ẹ bá ṣe báyìí bí ẹ bá ṣe báyìí abẹ́lẹ́bí ló sọ bẹ́ẹ̀ bí ẹ bá ṣe báyìí ló wà lọ́jọ́ náà àṣẹ ìtọ́nù òun ni òfin jẹ́ títẹ̀ wọn rọrùn. àníbọ̀ Muhammad onígbà tí ọlọ́wọ́ bá dá àlùjẹ́ńdà ó wá pẹ̀lú jìbìrín ó ní wọ́n jìbìrín ilé tí mo parí mẹ́ọ̀ náà ó gbogbo àwọn ètò tó lọ́wọ́ bá pọ́ńtò bá ọmọ àtẹ́sà bí pẹ̀lú ọmọ àlìjẹ́nà tó pẹ̀lú bẹ́mẹ̀ Mọ̀láíkà jìbìrín rẹ̀. Màtọ́ bẹ́ẹ̀ tó gbogbo owó, ó ní nínú ọlọ́run ilé tó ọkọ́ yìí àwọn olówó ti síbẹ̀ rí ó náà mọ̀lẹ́bí adáhùn fẹ́ kó bẹ́ẹ̀ bìrìlù ni kò sẹ́ni tí ò ní wọ́ ní wọn afẹ́fún bá rò yẹn fún nìkan lókù kò sẹ́ni tí ò ní wọ́ gbogbo ń tẹ́ bá ní ló fi wọ́ bí lè ṣe dá pé ló fi ègbà ṣe wọ́n. wàláì ọlá fún ṣetán ni wọ́n ń dúró iṣẹ́ àlùkìyàmà iṣẹ́ ya àwọn èèyàn wọn ní lè ṣe kí ló fà ọlọ́run wá ní kí ìdílé lórí tó padà wá fún wọn nígbà tí kí ló wá padà débẹ̀ ó wá rí àwọn ìpàtọ́ padà dé ọwọ́ àwọn ìlọ pé àwọn ìpàtọ́ fi yọ sí bá àlìjẹ́nà náà àlìjẹ́nà kí làwọn kan náà ó láwọn ṣẹ́ kí wọ́n ṣe fún ìwọ́nù anábì tó gbogbo ti rọ kiri ká ọjà i. gbogbo gẹ́gẹ́ sí rọ́kíká àlìjẹ́lẹ̀ tí yóò tẹ́kẹ́ bọ́ wọ àlìjẹ́lẹ̀ àwọn nǹkan yìí ó ń la àwọn nǹkan tí ẹ̀mí kọ̀ láti ṣe kìí ṣe kó lágbára láti ṣe ó rọrùn púpọ̀ ju iṣẹ́ iná lọ iṣẹ́ iná ilé iṣẹ́ tí yóò ṣe òfin wọná iṣẹ́ tó lágbára ní àwọn tó lọ́ọ́ ṣe láti ká àlìjẹ́lẹ̀ yìí àwọn àlùmọ̀tàrí àwọn nǹkan tẹ́mi kó tí ò rẹ̀ mí tí èmi pọ̀ láti ṣe ni ìgbà tí ìrọ̀ àrí ó ní ṣùgbọ́n ṣáàlẹ̀ ìmọ̀ ọlọ́wọ́ bá ká ní iṣẹ́ tí wọ́n sọ tí wọ́n wà lè jẹ́ ní ẹ̀yìn rẹ̀ ó yorùbá tí wọ́n mẹ́nu wọn yorùbá tí wọ́n mẹ́nu wọn ọdún sọ́tí wọ́n yóò sára tó lọ́wọ́ ìtọ́ parí ní ó tún wò iná náà lè rí wọ́n ní lọ́rùn àwọn ọlọ́pẹ́ bẹ́ẹ̀ ó láwọn máa dáhùn náà ní ìlú mi ní kò sẹ́ tí wọ́n ó náà fún wàláì alẹ́bí rọrùn àlìjẹ́ náà sí òyìn àníbí àtàwọn ọmọ yẹn rẹ̀ àìsẹ́lẹ̀ ní pé wọ́n ní pé làákàyè ọmọ èèyàn lè gbé mọ́ wọ́n ní nta tọ́jú kalẹ̀ fún ọmọ àlìjẹ́ náà nú àlìjẹ́ náà ìtẹ́sẹ́ tó kò rí ni ìtẹ́sẹ́ tó kò gbọ́ rí ni kò rìn lọ́sọ̀ ọmọ àníbí àdámọ̀ rí pé èlé nínú tó báyìí ẹ̀wọ̀n gbọ́dọ̀ yẹn ń dárò láyé ẹ̀wọ̀n ìgbàlùbá bá ṣe ó ti jẹ́rí ó ti rí ó ti gbọ́ ó ti ẹ̀wọ́ ọmọ yẹ̀rí ìgbádùn àlejò lọ́jọ́ àpapọ̀. Ìgbàgbọ́ wọn parí lọ́nà ó láwọn ọmọ nílé ọ̀nà ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní kò sẹ́ńtì wọn lẹ́nu wọn. Àfẹ́ni tí mo bá rí ẹ̀kún wàláì ànábì ròyìn náà. Ànábì náà. Hmm ẹgbẹ́ owó àwọn ọmọ sí iná tẹ̀mọ̀ iná tó lágbára jù náà yẹ kí ń rí abáníká sọ àwọn tó lágbára jù kálukú náà sọ ìdí kálukú bá rí tó lágbára jù náà dàbọ̀ iná náà lọ sí ọrí Ilé inú àpáta. Ah, ilé inú búrẹ́dì. Ilé búrẹ́dì kan. Káì. Ilé búrẹ́dì. Ẹ̀ẹ́rì tí wọ́n ti ń gbọ́ lórí omi ẹ̀rù tí àpáta tí ń lọ iná ẹ̀rù tí ń lọ gáàsì ẹ̀rù ní ẹgbẹ́ ìṣẹ́wò ọmọ ìgbẹ́lẹ̀ búrẹ́dì èmi tẹ́lẹ̀ kúrẹ̀ tí sáré jáde ilé búrẹ́dì jáde fún ilé búrẹ́dì èyí lè sọ ọmọ kọlọ ilẹ̀ ẹ̀ èyí lè sáré ọmọ kọlọ àmọ́ náà ọ̀rọ̀ ta sọ yìí ọ̀ lè dé díẹ̀ ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sà ọ̀rọ̀ arínú látà ìdíwà lóbímọ̀ tó bímọ̀ tó wá ti tó lónìí tó lọ́kọ́ tó bùbù lọ́wọ́dà táwọn sábà ń bẹ láyé àwọn ọmọ pé ilé kan tó lè tóbi ju ilé táwọn mọ̀ lọ àwọn tó ilé mi tó ń bọ̀ tó ń lọ́gbà gbá ìlọ. àníbi wájú tó gbogbo àsìkò tẹ́yìn bá ti dé ní tó bá lágbára dúró rẹ ti yí ẹ táǹtẹ̀ by seventy ẹ ti táǹtẹ̀. iná bọ́ wá kéré jù mú lọ lọ́wọ́ bá ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìdílé tàn seventy tọ́lọ́ sí ọlọ́mọdé àwọn náà. wọ́n ní pé ìka tó bá tẹ̀ lọ bá gé kẹ́lẹ́ ní eríkì ara wa tó bá ti sẹ̀mí kẹ́lẹ́ wọlé kẹ́lẹ́ ní ẹgbẹ́ ṣe jìnà lẹ́sẹ̀ gbajú olóòlù ìjókòó aláì níta jí ìrìnà ìlú wọn fúra ìbọ̀dé ìlú mọ́sálásí àwọn ẹ̀rọ ń gbálẹ̀ wọn níjọ́ pẹ̀lú ọ̀rá ìdí tó dé mọ́sálásí wọn á mọ́ ọ̀rọ̀ obìnrin olóòlù kò sóbìnrin tó máa sí obìnrin tó máa ọba tán ajọ lókù ó tó fáwọn méjì ò mẹ́rin méjì tó síra lọ ẹ̀wọ̀ ìdá ẹ̀wọ̀ ìdá ìlú yìí káwá ní pé ìka tó bá tẹ̀ lọ bá gbé wọ́n ti sọ sílẹ̀ ju kíní abẹ́tọ̀ tó sílẹ̀ olùkọ́ ìlú jóná àdákàrí nìkan náà ló jóná torí gbogbo ó àníbi àlẹ́jẹ́ náà ní àtọ́nà ti bẹ̀rẹ̀ náà láńtà náà ní náà eh, fi jìyà ẹnu pé ẹni ní kátà lọ́gbà gbọ́wọ́ ní kátà lọ́gbà fi jẹ́ tó yá ní pé ẹbí àdáta nínú ẹ̀ tó ẹgbẹ́ lórí láńtà jẹ́gbẹ́ ẹgbẹ́ fún fáyà náà ẹnìbìgbà tẹ́kù náà ẹgbẹ̀rún náà wọ́n lọ́wọ́ mi ṣe ti tẹ́mọ̀ kọ́tà bẹ́ pé ìdájìlá bí ìlú náà gbé tàrà tó ní àdáta rí ẹ̀ lórí láńtà gbogbo tó fi jẹ́ náà ọ̀sẹ̀ kan náà rẹ̀ ọ̀rá ọ̀lá ẹ̀rọ tẹ́ ẹ̀jọ́ gbìnà àwọn tí ká lọ́kọ̀ àmì àlù ha ní ìjẹ̀nà àwọn tẹ̀wọ̀n ní yóò ti yóò wà ní ẹ̀nà ẹnu ẹni tó gbá pé iṣẹ́ báyìí lọ́ọ́ ṣe lọ́lùwà ní ẹ̀nà ẹnu ẹni tó gbá nínú ọmọ ènìyàn àfànàbí nìkan ẹnu ẹni tó gbá nínú ọmọ èèyàn pé iṣẹ́ báyìí lọ ṣe tọ́jú àlùjẹ́nà ànábìnrin. ajẹ́pẹ́ gbogbo àwọn ọṣẹ́ tá a ṣe tọ́jú àlùjẹ́nà ànábìnrin ṣàlàyé gbogbo ẹ̀ ànábìnrin kan ló ti sọ èyí tá ànábìnrin ò bá sọ lóun bá sọ lọ́wọ́ pa. a lè lọ fi sọlá àákẹ́kọ̀ọ́ náà àwọn èèyàn kan kàtàkùn lọ́nà àwọn èèyàn kan kan ìkàkùkà ẹ̀kọ́ kan tẹ̀lé ọ̀lọ́pàá orúkọ pé bẹ́ẹ̀ bá wọ́n ẹbá ti ń fátíà àti ń fátíà bẹ́ẹ̀ ló ti wá lọ fátíà tí àwọn àjọ ẹnìkan ló pé ń sọ̀rọ̀ yóò tó ń lọ́wọ́ sí àjọ. Ànábì ni ó sọ fún wa bẹ́ẹ̀ bá ṣe fẹ́ báyìí ẹ wá lè jẹ́nà o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ báyìí ẹ wá lè jẹ́nà o. Àwọn tẹ́tà níbi wa kà fún wa fáàsì ká tó wà lè jẹ́nà ó pọ̀ o. Àmọ́ díẹ̀ náà la kà fún àwọn mẹ́rin. Mo rò tí ẹni tí ò fẹ́ wà ní jẹ́lẹ̀ ọ̀láì ẹjọ́ síríọ́sì ní máa ń bẹ lọ́kọ̀ọ̀kan ní òkú tún ìjòkójòkó tó ti sí ọmọ àlìjẹ́nà àlìjẹ́nà èmi náà fẹ́ wọ̀ àmọ́ mo sọlẹ̀ kan ti gbogbo tẹ́tẹ́ yóò ti ní ìwà àlìjẹ́nà kì í tẹ́tọ́ lágbà ṣe ìtọ́nù ní ìjó rọrùn ọlọ́kọ̀ọ́ká ka ìwé kúnú àwọn tí ó rọrùn fún láti ṣe alákọ̀ọ́kọ́ nínú àwọn iṣẹ́ tí yóò ṣe kí n fún àlìjẹ́nà kò náà lọ́wọ́ alìmọ́nù lèlá àkọ́kọ́ sẹ́nu alìmọ́nù lèlá tí ẹ̀kọ́ lọ́mọ́nù ọdúnmáfẹ́ ìmọ́nì ìmọ́nì ìmọ́nì nígbà tí àgbẹ̀ ìjọ ní ìjọgbó torí ìtọ́fẹ́ ìmọ́ láwùjọ tí wá lọ ẹ̀sẹ̀ ìmọ́nì ẹ̀sẹ̀ ìmọ́nì ọkùnrin mọ́nì ọkùnrin mọ́nì ọmọ rẹ̀ fún ọgbọ̀n fún ìmọ̀ ìwà nù jẹ̀mọ́ ìmọ̀nù tẹ̀lé bọ̀ lọ ẹwọ ọ̀kẹ́ ìrìn kan ṣoṣo ìmọ̀nù ìrìn kan ṣoṣo bẹ́ẹ̀ bá ní ó ṣe lọ́wọ́ ìjẹ́nà ẹnu mọ́ ni pé àwọn nǹkan ẹ̀mí ìsáàmọ́ta tí yóò bá ṣe ó lè ṣe sábà bí tí yóò fi náà ni àmọ́ láti kó rí tó bá ti ní mọ́nìlá yóò padà kú ọnu náà yóò padà wà àlìjẹ́ náà ìmánì nìkan ṣoṣo ó tó tó pé ìyàwó àlìjẹ́ náà àbánibẹ́ ìmánì nìkan ti tó àmọ́ àtúkà àwọn nǹkan míì nítorí pé àwọn nǹkan míì tá a bá ṣe ó lè fa sábà bí ṣé o ti wọ̀ náà àmọ́ bá ti wọ̀ náà kọ́ yóò padà jáde fún mẹ́rin kò sí ọgbẹ́ padà wà àlìjẹ́ náà ìmọ̀ jẹ́wọ́ láwùjọ yìí kò sí mọ́ni kò sí ìmáàmù torí pé àmọ́ tó pè ní ìmáàmù ni. النبي صلى الله عليه وسلم قل من كان في قلبه مثقال ذرة من الإيمان دخل الجنة كان gbogbo bí dáadáa dáadáa jẹ́nà ànábì ọ̀nàtọ́ dákọ̀ láì jẹ́nà mọ̀káàlì ìfọ́nìtì ànábì gbogbo ẹni tá a bá wọ ẹni ọkàn rẹ̀ wò àwárí mìsìkọ́ọ̀lù àdáwọ̀lá tí nínú ìmẹ́ẹ̀ àwárí ìmẹ́ẹ̀lì ó ti kéré ó ti jò kò wá kéré ju kò wá jìde dé ọmọ náà tó wọn àwọn ìfẹ́ mẹ́ ìmẹ́ẹ̀lì wọn sọ àpapọ̀ tó bí àmọ́ ìmẹ́ẹ̀lì àwọn dínkù àwọn dínkù látara àwọn ẹ̀sìn ní ẹ̀ ń tẹ̀ bẹ́ẹ̀ bá tètè náà ìmẹ́ẹ̀lì ó dínkù bẹ́ẹ̀ bá jalè ìmẹ́ẹ̀lì ó dínkù bẹ́ẹ̀ bá kúrọ́ ìmẹ́ẹ̀lì ó dínkù bí ẹ bá ń fáwọn ọgbọ̀n ìmọ̀ ni ó dínkù bí sókòtò yẹn bá ń kọjá pẹ́pẹ́sẹ̀ ìmọ̀ ni ó dínkù bóbi yóò bá lè fi jáàbù ìmọ̀ ni ó dínkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀ṣẹ̀ ni máa ń ní ìmọ̀ ni kù àdébí ní kí ìmọ̀ ni ẹ wá dínkù ìmọ̀ ni tó fọ́ kẹsọ́ fi wù ní ó wá dínkù fáá ó wá ké kò wá di ọmọ náà fún lọ ó ní ọmọ náà fún kòkòrò kẹ́ni tí yóò tí yóò tó kojú rí ẹ wọ́n ti gbogbo àdébí ní kò sí bẹ́ẹ̀ dákọ̀ lẹ́nu dáadáa yóò wà sí gbogbo ẹni tí mọ́nì bá ti wà láàrin wà jẹ́ náà àmẹ́ni tí ò bá ti ní mọ́nì tó bá ṣe gbogbo àwọn ọ̀sán yòókù tápadà náà kà bọ̀tò ní tí mọ́nì láàrin gbogbo ọ̀sán náà kà yìí kọ́ni wá mílíọ̀n ní ó wá ṣe gbogbo ẹ̀wá pátá tí nìkan ni ò wá sí ní ọkàn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní wà nílò láíláí kọ́dà gẹ́gẹ́ bí òṣèlérò rò kíra nkúmi kó gbáà ibi ihu abere abere kò rọrùn kí ni ọ̀gá kọjá ìkọjá tó kọ́dà ẹ kọ́dà ọmọ àwọn ọmọ kọ́dà ẹ kọ́dà ayé àná ayé ọdún níta bó ti bọ̀ ọ̀tẹ́ ìrìn ti nìkan tuntun ó tó gbé kí tí ẹ bá bá torí àsìkò ìmọ̀mù nìkan ó ti tó kásọ̀làyé ìmọ̀mù nìkan gbogbo àwùjọ yìí kò sí imọ̀ àwọn òní imọ̀ ẹni tí ò bá ti ní imọ̀ rí bó bá tí wọn lọ́wọ́ nígbà rẹ̀ ẹni tí ò ní imọ̀ bó bá gbà rẹ̀ ọlọ́wọ́ nígbà rẹ̀ ẹni tí ò ní imọ̀ bó fọ́ mọ́sálásí ọlọ́run ní sọ́lẹ́sẹ̀ rẹ̀ kí kírísítẹ̀lì wà lọ́kọ́ bọ́sá sí fún yẹn yóò bẹ̀rẹ̀ rẹ̀ ní bẹ̀rẹ̀ rẹ̀ tó nígbà orúkọ sí mọ́ náà rẹ̀ àmọ́ pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ba iná lè jẹ́ lónìí òun làwọn ẹbí ń jẹ́ àfà láwùjọ wa òun làwọn ẹbí ń jẹ́ wọ̀nyí láwùjọ tiwa yìí àwọn nǹkan tí wọ́n ń ba iná lè jẹ́ òun ló jẹ́ pé agbọ́dọ̀ sàrà iná pè ní iná nímọ̀rún nìkan kọ́ láti fi wà nìkan náà tí ó kàn jẹ́ sí pé ó lè wá pọ́n iná wò pé kí ni yìí tó wà ní jẹ́nà tó bá wọ́n wọn bá bẹ́ẹ̀. àmọ́ tí ẹ bá ti gbogbo àwọn nǹkan yòókù tó lè mú ìwà ní jẹ́nà tí ò wá sí márùn lè sá mẹ́ ìwà ní wà ní jẹ́nà kò sí ní ọ̀lẹ́ bí fún kọ́dà kẹ́yẹ jọmọ ànẹ́bí ọmọ kò lè wọ́ kò lè wọ́ kẹ́yẹ jọ ìyàwó ànẹ́bí ọmọ kò lè wọ́ àmọ́ òjò tí wọ́n ní àmọ́ sọ̀rọ̀ wa ní àwọn ìyàwó mi wọ́n ti ti tẹ́ orí sí wọn lára. Ẹ ní ẹ̀sán láti wàsánà kò kọ́ orí ìyàwó rẹ̀. Ọmọ

tó bá dá ìkìlì àmà bọ́ọ̀ bá ṣe tó lọ lọ ṣe títà mi ọ̀tá o. Ànábì ń tó bá túnmọ̀ ọmọ rẹ̀ bọ́ọ̀ bá ṣe tó lọ lọ sí òdòdó ṣe láyé kí ilé mọ̀ wà lìjẹ́ náà lábàá ara nǹkan lónìí. Wọ́n ní kì í sọ àwọn àwọn wòlí àwọn wòlí tì mí sọ sínú àpò. Bàbá la ta fún ẹsẹ̀ ẹni bá lọ́wọ́ fún ọ ata. Jọ̀mọ́ kí ló pè ní imọ̀ ìmọ̀ ní òṣìlá òjò yìí. Iná pè ní àlè ká ní ìgbàgbọ́ al-imanu billah ká ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba bí rububiyyatihi ká ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run níbi àwọn nǹkan tó jẹ́ sí pé òun ní wọ́n ń ṣe kágbà fún òǹkan ló lè ṣe ẹ̀dá mi lè ṣe wa àtàwọn nǹkan tó yẹ ká lọ ṣe fún òun nìkan lágbọ́rọ̀ máa ṣe fún àbọ̀ ọ̀fẹ́ dá mi wàásùmáàlì wà sọ́fàtì àti àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ọ̀kan lọ. àlìmọ́ ìlà ìdánúpẹ̀ ní ìgbẹ́rì kájọ àbálùbà pẹ̀lú ọlọ́wọ́bá wọ́n mẹ́láìkà tìí àtàmàláìkà rẹ̀ wà kútùbìhì àtàwọn síra rẹ̀ wà rúkúlìhì àtàwọn òjíṣẹ́ wà ní yóò mẹ́láìkà àtọ́jọ́ gbẹ̀yìn pẹ̀lú kọ́dà kájọ àbálùbà pẹ̀lú ọlọ́wọ́bá ẹjá rẹ̀ láti bí rùbíyà gbogbo nílẹ́lì nínú àwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ní méjì tí ò ní bẹ̀rẹ̀ lókù ẹni yóò fi jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ni ẹ bá tí òun tó tí ò nígbà ológun àlìjẹ́nà alákọ̀ọ́kọ́ gbogbo tẹ́tọ́nà ọmọ ṣe kágbà fún ọmọ ìwọ̀n ṣe ọmọ ìwọ̀n ṣe ọlọ́nìkan nípa yẹn púpọ̀ láti ilẹ̀ bọ́tá àbákan mẹ́tẹ̀ bàbá nípa yẹn kí lọ rọrọ rẹ̀ yóò dẹ́nu ẹlẹ́gbẹ̀rẹ̀ ní dẹ́nu ẹlẹ́gbẹ̀rẹ̀ kẹ́ tẹ́lẹ́mọ́ fún ẹlẹ́gbẹ̀rẹ̀ ọlọ́ọ̀nà ilẹ̀ ẹlẹ́gbà bẹ́ẹ̀ tó wá nígbà wọ́pẹ́ ìgbà àbáyọ̀ wá ti fún ọlọ́run lé fún ọ nígbà bá fún ọ ní àwọn ọlọ́run fún ọ kò sí gbàgbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí ọlọ́dẹ́ta mùsùlùmí ò lè lọ ilẹ̀ ní oníwò tó jẹ́ sí pé bọ́bá bí ọmọ obìnrin bá bá tó bá kọ́ àwọn òbí rẹ̀ tí mo ti rẹ̀ tí mo fẹ́ wọ́n wá ní mo rẹ̀ wá kọ́ sí mo ya rẹ̀ wá ẹ dákun ọmọ mi mẹ̀mú náà ó fẹ́ fẹ́ Mobọ́lájí ẹ bá wọn àwọn méjèèjì síra ọ̀rọ̀ wọn dá tọ́mọ tiẹ̀ kẹ́ wọ́n mọ̀ ìwọ bẹ́ẹ̀ wọ àwọn tiẹ̀ bó dàbí òdà lọ́dún jàlá láti láì ṣèbẹ́ ìmọ̀ ìràwọ̀ rẹ bó dàbí òdà ló sọ lórí jàlá bí. ni bẹ́ẹ̀ kúkú bá wà ó sọ láàtún arúgbà lẹ́yìnlá. Ìlú tó bá kí fún gbogbo ọjọ́ ọlọ́run tó bá lọ́wọ́ rẹ̀. Kò sí àsìkò الإيمان إيمان أما من هو الجنة مفاتمة عني حديثك بكنا والعمل الصالح هو الجنة إسدادا الجنة كنا نقول إسدادا أفاو أجل كثير رحمه الله تعالى وإن العمل الصالح ما وفق سنه ìtọ́sẹ̀ ní dáadáa ìjọ bá bá súnà nẹ́bì mú ní o tọ́lá nẹ́bì ò ní kankan tó wá sí láyé ju iṣẹ́ dáadáa lọ ìnáná bó èso lórí sáàbì mọ mọ̀káàrí àkùlà ó ní tí wọ́n gbé mi dìde nítorí ẹ̀ láti wá gbé kí wọ́n pa àwọn èèyàn ní àwọn àwa alápọ̀nlé àwọn arẹ̀fẹ́ àgbẹ̀bẹ̀ lọ. ṣòwò dáadáa ànábì ló ṣe sàlẹ́bí ló sọ fún wa ọlọ́run ní wọn lẹ́bí náà mẹ́nu àwọn tó bá ní mẹ́nu wà á mẹ́nu sọ̀lẹ̀ hàt tí wọ́n ti jẹ́ dáadáa kò láìka ashabul janna ashabul àwọn ìlú wà lìjẹ́nà tó yí dára wà lìjẹ́nà ẹjẹ́

àwọn táyà ní ọlọ́run ẹ̀ tẹ̀lé aláìlú ẹ̀ à ń wa o wa ẹni ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run àmọ̀ ìlú báyìí àmọ́ ní ìbẹ̀rẹ̀ ọlọ́run inú ọ̀sán ló wà èyẹ lè bọ́ èyẹ náà tọ̀ èyí ló ti bọ́ọ̀lù jẹ́ náà ọlọ́wọ́ ọkọ̀ ọlọ́wọ́ lókè ìbára ti dá. kálíyìn ni irọ́ lọ sọ fún wa irọ́ ni o bí yóò bá kí o kiri wà lẹ́yìn náà. sísẹ́ pè ní kẹ́ dáadáa ó ní kọ́ jìnnà sí àwọn àwọn ìkọ́tọ́ náà ní kọ́ sí kọ́ máa ṣe lára lára náà lọ́gbọ̀rọ̀ ṣe kò dá kí ẹ obìnrin olóbìnrin lọ́wọ́ ẹni tí ì kọ́ jòkó tóbi olóbìnrin kẹ́gbẹ́ kan àwọn báyìí nínú tayé sí kọ́dọ̀ obìnrin ní atọ́gbọ̀ padà nípa wọn làwọn ọlọ́padà pé omi ti bú nu wọn atẹ́gbẹ́ kìlómítì òun afẹ́yà náà gbogbo báyìí ẹ̀dá ṣùkà jìnà sáwọn kọ́tọ́ wọn bá so lé wọ̀ fún wa ká má mutí ká má jalè ká má kúrọ́ ká má tètè náà tó jìnà sáwọn nǹkan wọ̀nyí kò sí tó lè mú yẹn jìnà sí ìbẹ̀wọ̀ náà ṣùkà yẹn bẹ̀rẹ̀ ọlọ́run ọba ó wà lára àwọn ọ̀tẹ́ tí mo sí ẹ̀lẹ́ ṣe tí ó fi wọ àlìjẹ́nà ọlọ́run bá sọ́nà àdùkọ́ hàrí kẹ́lì ní ọ̀sọ́ àtọ́ alẹ́ ọ̀rán àyà wọn àtàkì kiri wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin ọlọ́run ní ẹ̀ṣẹ̀ alápá tètè lọ síbi àforíjì ọlọ́run ọba àti ìwà àlìjẹ́nà arduha àlìjẹ́nà rẹ̀ tó jáde pé ẹ̀bú rẹ̀ ó kó kápá sọ́mọ̀ àti ilẹ̀ ńlẹ́kọ̀ọ́ ó ìjáde lílù mọ́tàkì. àwọn tá a pa àlìjẹ́nà lẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn tí wọ́n bẹ̀rù náà wà ní. ìdá nínú tẹ́lẹ̀ mú wọ àlìjẹ́nà àtọ́kùwà ìdọ̀rọ̀ lọ́wọ́ náà mẹ́mẹ́. nínú rẹ̀ náà tó àtúnmọ́ wọ̀rọ̀ fún mi ìtẹ̀láti ọlọ́run àti ìtẹ̀láti ànábì òun náà lè mẹ́yọ̀wà ìjẹ́nà bẹ́ẹ̀ bá tẹ̀lé tọ́lọ́ nìkan tí ó tẹ̀lé tànábì kò lè wà ìjẹ́nà ọ ẹ̀mẹ́jà tara jẹ́ o méjèèjì kọ̀ ni gbogbo ìyálọ́pàá Abdullahi bin Abbas ọdí aláwọ̀ tààlà àìníhùnmá ó láwọn kankan bẹ ọlọ́run àwọn pa wọn pọ̀ ní méjì kọ́lọ̀ tó lè gbà pé ọtí alákọ̀ọ́kọ́ tó tó gbà lọ́wọ́ rẹ̀ àti kọ́ ọ̀sẹ̀ kejì ẹ̀ tóbi tì í bí yóò bá ṣe kejì rẹ̀ tí wọ́n ti tì í bí ìgbà pé yóò ṣe talákọ̀ọ́kọ́ ni ó làwọn ọ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú rẹ̀ òun náà ní ìtẹ̀láṣẹ ọlọ́run àti ìtẹ̀láṣẹ ànẹ́bì ó wá ní gbogbo ẹ̀ bá tẹ̀láṣẹ ọlọ́run tí ò bá tẹ̀láṣẹ ànẹ́bì bí ìgbà pé kò tẹ̀lé àṣẹ ọlọ́run méjì ló tẹ̀lé kò tí ẹ̀rọ òfúyẹ̀ sí ìráyé gbé kò wá òfúyẹ̀ sí ìrí sí àlìjáńdà ṣe láì ṣe pé ẹsẹ̀ láwọn méjèèjì. nítorí àwọn àyà àwọn àyà pọ̀ àbá àlùmọ́ Ahmad rahim allah ta'ala ọ̀nà gbọ́dọ̀ fil mus'haf ó ní wọn wo alukóhálì mọ́ wọ́n fínífíní wọ́n wọ́n jẹ́ mo wá nínú alukuhan àwọn ààyè tọ́lọ̀ ọba tó ti pa á láṣẹ tó jẹ dẹni kátẹ̀ láti ànábì sàlátà wọ́sàbẹ̀rínà mọ́dà àyè àyà tàtìtìrì tàtìtìrì tàtì òun ní dẹni alukuhan kẹrì tọ́lọ̀ ti tí ò bá tẹ̀lé tẹ̀ lẹ́bi bí ìjà tí kò tẹ̀tọ̀ náà ni ọlọ́ni wàá kú lu sọlá wàá kú zaka ẹ kí o ẹ̀rọ zaka ẹni bá ní owó tó lè fi yọ zaka tí wọ́n kí o tí ó fi yọ zaka abúlábí àbá ẹni bí ẹni tó tún náà ni ìyẹn ló fà Abubakar Siddiq ọbí Allahu ta'ala ni nígbà tí anabi kú láyé tó ń jẹ khalifa gbogbo àwọn tí wọ́n bá wọn ní yọ zaka Abubakar gbogbo tí wọ́n ń bá wọn jà níjà ogun ni àwọn ọ̀sán wá ní àwọn abúlé ti di kí ló dé ọwọ́ bàbá tí wọ́n lẹ́kọ́ yìí olùwọ̀lọ́ọ̀hì lọ́kọ̀kọ̀ tó lẹ́nà mà ń fọ́rọ̀ kọ̀ bẹ́yìn sọ̀ láti wọ̀ sàkà. ẹ ẹ ti dúró kódà mo kúrò pẹ̀lú olúwa mi bí wọ́n tún lẹ́nu sí yàtọ̀ láàrin zolat àti zakat ìbàjá. olùkọ́ ní tó bá lọ sọ pé òmìnir حتى يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وقع منافع في مباوي يا تيتي tí wọ́n fi mọ̀ púpọ̀ sí ọba àfọlọ́wọ́ bá tí wọ́n fi mọ̀ sí irun tó ti mọ̀ yọ bàtà. sò ìtẹ̀ láti ọ̀nà àti ìtẹ̀ láti ànẹ́bì àwọn méjèèjì tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ òun wà lẹ́nà bí yóò bá tẹ̀lé kan náà méjèèjì èyí ni wọ́n náà. النبي صلى الله عليه وسلم قل ومن يعص الله الله الله سبحانه قل ومن يعص الله ورسوله الله يبا سيدي الله ورسوله أبوسي النبي محمد فإن له نار جهنم خالدين فيها أبدا يوسف الجن ọlọ́run ọba bí ẹsẹ̀ èmi ọlọ́run wọ̀rọ̀ sí ìlàwù àbọ̀sí òjíṣẹ́ lọ́wọ́ Muhammad fàáyìn lọ́wọ́ ní ọ̀rọ̀ jẹ àná yìí ti ti inú lọ́jà nàmà kọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ìyá habada èyí ní jójáde mẹ́. ànábì ẹsẹ̀ ẹni tí yẹn máa ń fún ọwọ́ kékeré mú ọ̀rọ̀ rẹ̀ bí o bá tẹ̀lé tà nẹ́bì rẹ̀ yẹn wọ́n bí o bá tẹ̀lé tà nẹ́bì rẹ̀ wà lùfẹ́ ẹni bá tẹ̀lé tà nẹ́bì tó ti tẹ̀lé tà nẹ́bì yùdìkìlùhù lìjẹ́nà ọlọ́wọ́ fi rẹ̀ níbẹ̀ yóò fi sí ọgbà àlìjẹ́nà tẹ́jẹ̀ rí lẹ́yìn táàkì alàlìhà àlìjẹ́nà tẹ́ pé akẹ́lẹ́mọdò eríṣiríṣi orin ní abẹ́rẹ̀ wọ́n mọ̀ yẹn sọ̀wọ́lá ẹni bá tó ṣe ipò níbi ìtẹ̀lẹ́tọ̀ lọ́wọ́ àtànẹ́bì yóò àdìbòhò àdáàbàn àlìyàn ọlọ́wọ́ fi yà jẹ́ àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́wà sẹ́lẹ̀ oníkùlù gbogbo ọjọ́ mi pátá yẹ̀dìkù lúwẹ̀ àlìjẹ́nà gbogbo olówó àlìjẹ́nà ìlà mìíràbà àyàfẹ́ni tó bá pọ̀ náà kó wà àlìjẹ́nà ni àwọn sọ̀hábà wọ́n ni wọ́n ma ìyá bá yá ọ̀rọ̀ sí lọ́mọ́ tàbí wà pọ̀ fún òun àlìjẹ́nà àdébìlá lọ oníwọ́n ni àtọ̀ àárí dákọ̀ọ́lẹ̀ àlìjẹ́nà ẹni bá tẹ́ńtẹ̀ láti ẹ̀mí ànẹ́bì yóò wà àlìjẹ́nà wọ́n mẹ́ni àfọ́ọ̀lì ẹni tí ò bá ti tẹ̀ láti ẹ̀mí ànábì pàpọ̀dé àdà ó ti kọ̀ láti wà ní tẹ́lẹ̀ awa, ẹ wá jẹ́ àwùjọ wa lónìí èyí mélòó ń tẹ̀lé tà èyí mélòó àlá ìtẹ́ ẹ lónìí nígbà tí bá mú wá tí wá bẹ́ẹ̀ bá bá fẹ́ mú àwọn èèyàn mú yóò mú tí bá ti dá ọmọ ọkùnrin náà mú àwọn àbáwọ̀ àbáwọ̀ njó mẹ́rin méjì ọlọ́wọ́ bá lọ àmọ́ lánàá bí sọ àwọn àbá òsọ àwọn àbá òsọ àwọn owó làwọn bàbá àtàwọn bàbá àtàwọn ẹ̀yà àtàwọn ọmọ gbogbo pátá àwẹ̀ lábẹ́ ìtẹ̀rẹ́tà nẹ́bì ni. bọ́dọ̀ ọlọ́run sọ pé wọ́n máa yin sí ìrọ̀sùn ẹni bá ti tẹ̀lé ọmọ yin sí ìrọ̀sùn ẹni bá tẹ̀lé pàpàdé ọlọ́run lé mi tẹ̀lé ọ̀hún ṣe súnà súnà tàbí àbíkọ́ sí bákan náà nínú àwọn akọ́kọ́ lè múyàn wọ alìjẹ́nà òun náà àtàwùbá kí ó yẹ kí bá bí ẹsẹ̀ yẹn kọ́ fẹ̀tẹ́lẹ̀ òun náà máa múyàn wọ alìjẹ́nà àfẹ́ iṣẹ́ dáadáa ni kí ẹ máa tẹ̀lọ́ kó wá lọ́wọ́ sí mọ́ àti dáadáa ni torí iṣẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ alìjẹ́nà ẹ ti máa ń jalè tẹ́lẹ̀ tó bá ti kó lè jíjẹ alẹ́ yóò wà lè jẹ́jẹ́ ẹ ti máa ń sèjì náà tẹ́lẹ̀ ó wá ti sílẹ̀ yóò wà lè jẹ́jẹ́ obìnrin ti máa ń lò ó tẹ́lẹ̀ tó wá sọ bẹ́ẹ̀ bí aláìwọ̀ tó lọ́wọ́ olókùwàdà tí ń lo jẹ̀lìbọ́ọ̀tì ní wà lè tó bá ti fi àwọn àṣìṣe rẹ tó ń ṣe tó bá ti sílẹ̀ ọtí túbá nù tó tó túbá jù àná lọ ọlọ́run yóò wà lè ọlọ́run sọ̀rọ̀ وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا ọlọ́ni àyàfẹ́rin tó bá túbá tí wọ́n ti ní lẹ́nì wà nílọ sọ́ọ̀lì ha wọ́n tó wá sílẹ̀ dáadáa lẹ́yìn ìgbà tí wọ́n tó túbá bí ẹ̀ṣẹ̀ wọn wọ́n tó tàwọn sí dáadáa wọ́n ò sí àìdá mọ́ ọlọ́ni báwùlà àwọn tó bá rí bẹ́ẹ̀ yẹ̀dìkùlù nẹ̀lì jẹ́ nìyàtà ọlọ́run wọn wọ àlìjọ́nù wọn náà bá wà láàrin ìhàn ọlọ́run ò ní sí àbùkù wọn wa. ajẹ́ pé inú àwọn sọ́kọ́ lè mú wọ àlìjọ́nù náà òun náà nígbà tó bá bí ẹsẹ̀. nínú rẹ̀ àlẹ́ ìsìnkọ́ọ̀mà kẹ́ẹ̀ ní mo fi ẹgbẹ́ wọ́n rẹ̀ ti súnà Nabi sallallahu alaihi wasallam tó wọ́n fẹ́ rí ṣe àti tó ní ìsìnkọ́mọ̀ láwùjọ ta wáyé bí o bá ti ní ìsìnkọ́mọ̀ kò ní súnà sí torí pé àwọn yóò fẹ́ gba súnà lọ́wọ́ rẹ̀ èwo lọ gbé lẹ́yìn inú bẹ̀rù rẹ̀ lọ́fà ọba fa ayọ̀ kó lórí ṣòkòtò ìdánilọ́gbà ìwé òkú lẹ́nu lẹ́yìn ọ̀rọ̀ ànífọwọ́ léwe rẹ̀ wọn ò fún yà àmọ́ àlè ìsìnkọ́mọ̀ àlè àdínilá ṣé wá dúró sí sí pé irọ́ èyí tí mi ó ṣe túnú àhá mi ó fi láti jẹ náà àwọn ọmọ mi lè kó lórí sí ọmọ tó tẹ̀lé sí wọn èyí wà lè jẹ náà wà ó ọlọ́run bá sọ̀rọ̀ àlùkò hàn kẹrí iná lẹ́bí na kọ́ọ̀lù ọ̀bùnà lọ́ tó mẹ́sà kọ́ ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá sọ pé ọlọ́run ní lóòótọ́ wa òun nìkan lá máa sì òun nìkan lá máa tẹ̀lé àwọn oníyàgbà àfẹ́ rẹ̀ fún àgbẹ̀dùn báwọn èèyàn ọlọ́run tó bá dúró bẹ́ẹ̀ wọ́n mọ̀ sàkó wọ́n wá dúró ní èrè fala khawfun alayhim wala hum yahzanun ọlọ́run sásìkò tí wọ́n bá tó àwọn nǹkan méjì tí máa ń pààyàn láyà tí máa ń báyàn lẹ́rù ọlọ́run láti jókòó fún wọn nínú tí máa ń pààyàn láyà láyé ẹgbẹ́ wọn lóró àbúta ní páláyà ẹlẹ́ẹ̀kejì àwọn ẹgbẹ́ omi, àwọn ìyàwó omi àwọn náà mi ta ní ẹgbẹ́ àwọn kalẹ̀ fún òbí lọ́wọ́ rẹ̀ tó lù ọrụ wọn o ọmọ wọn ni kó tó fayé lẹ̀ alẹ́bí tó mọ̀ àwọn tó ọba tí wọ́n ti dúró lérí ẹ̀ kí wọ́n tó kú láti nítorí ọmọ àlìjẹ́ lọ́nà àlìjẹ́ lọ́nà wọ́n wá fọ́nà pé sọ́rọ̀ ọmọ tó ń bẹ̀rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ àwọn tí wọ́n tọ́jú rẹ̀ lẹ́tí wọ́n rẹ̀ mẹ́rin tí ó rẹ̀ kú ni àfọ́fọ́ pẹ́ tí wọ́n ti rẹ̀ tó wà lẹ́gbẹ́ náà ìyàbá yóò tẹ̀rẹ̀ lọ́kú ọmọ ní ọláhìta ẹ̀sán tí wọ́n so láyé nù sígbà ẹ̀yin tẹ́ ń sẹ́sì ẹni tí fọ́mà lórí ẹ̀sìn yìí anábì jẹ́ àmọ̀ pé àwọn tó gbóògbé pé àwọn fẹ́ tẹ̀ sí lọ́wọ́ rẹ̀ anábì ni yẹ́sì alànà zaman alikọ́hí alàbíyìí kalikọ́bì alàtẹ̀wò anábì láti bọ́lá ti rán ànábì ó ní kàlẹ́ kọ́ọ̀bì àlà jẹun yìí ó dà gẹ́gẹ́ tó gbá òkú náà mú mi. ànábì ni ọmọ yẹn ń sùn ní nkùn ẹ máa tẹ̀lé nínú yín fàṣàyẹ̀wò ìpìlẹ̀ ẹ̀rọ kẹ̀síwò yóò padà rí apá tí ó pọ̀ mẹ́ẹ̀sì fàálẹ́ ikọ́ bí sunnati sunna ni ànábì lọ́wọ́ yìí wà sunna tó kúlà fáwọn àwọn òṣèlú àti sunna àwọn kúlà fáwọn àwọn òṣèlú àdùn àlẹ́ ìhà nílùú wa ṣe. Àlébì ni ẹ̀sìn eyín kọ̀ọ̀rọ̀ ẹ̀kẹ́ yín ẹ̀sìn dá súnmọ̀ ló dáadáa. Ó pọ̀ fáwọn kan fẹ́ fẹ́ gba súnmọ̀ mọ́ yàn lọ́wọ́. Gbogbo ní láti fi bí eyín kọ̀ọ̀rọ̀ ẹ̀kẹ́ kò í láti gbà. Ẹ má fi iwájú ọ̀rẹ́ ṣe súnmọ̀ láwùjọ tá a wà yìí, àwùjọ yìí làwọn ènìyàn lóyìn báyìí. Àbíkọ́ fi súnmọ̀ ẹ fún ìkọ̀ọ̀rọ̀ ẹ̀kẹ́. Inna alladhina qalu rabbuna Allahu thumma istaqamu la khawfun alayhim ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون بكنا لما هو كثير ولا تهدوا عن الجنة طلب العلم لوجه الله في يوم الشريعة نذكر الله وفاته وفاته وفاته ọ̀pọ̀lọpọ̀ ń lọ kéwú lónìí ẹ bá láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn ò lánìí ẹ̀kọ́ dáná lọ́wọ́ lé kéwú wọ́n lọ sọ̀rọ̀ sí kéwú náà lè gbọ́n tó jàbàtà jàbàtà. bẹ́ẹ̀ ni àwọn tó ń fún wọn kẹ́ ẹni kí ni bẹ́ẹ̀ fún wa ìyẹn ti wọ́n tàbí tọ́lọ́ ń lọ báwọn ọmọ wa bẹ́ẹ̀ ni kéwú. wọ́n náà ọmọ tàbí onímọ̀ oúnjẹ kò rí sí o tó bí ọdẹ wá ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn kí wọ́n ti kọ́ lọ́wọ́ bá adébí sọlọ láhùn aléwàtẹ́lẹ̀ olùmọ̀sálà pàtàkì ìmọ̀ ẹni bá lọ àwọn ọ̀tẹ́ kalẹ̀ fúnra rẹ̀ yẹ tẹ́mi tó fi ìmọ̀ bí wọ́n fi ọ̀nà yìí wá ìmọ̀ ẹ̀sìn ni sẹ́hàlẹ̀ láhùn láhùn bí mi sọ̀rí ikọ̀ ilẹ̀ ìjẹ̀lẹ̀ ọlọ́wọ́ sẹ́ ẹ̀kọ́ àwọn ọ̀nà bíbí dá lọ́wọ́ ọba àlìjẹ́ náà tọ́lábọ̀lá ìyá ìka àlìjẹ́nà jáde mẹ́ àwọn ọ̀sán tó yẹ ìmọ̀ àlìjẹ́nà ọlọ́wọ́ àtàrí ìdílé sọ fún wa ní pẹ̀lú mi bákan náà bí náà wọlé mọ́sáàjì kí yẹn máa kọ́ mọ́sálásí kọ́ náà olùgbé wà àlìjẹ́nà ní òfin jọ́kí nìyẹn bá kọ́ mọ́sálásí kalẹ̀ ọ̀ tó gba wá ya bá a gbọ́dọ̀ sí mọ́sálásí. àwọn tá a bá fẹ́ kí wọ́n wọ̀ ni wọ̀ àwọn tá bá ní wọ̀ ní wọ̀ ẹni bá kọ́ mọ́sálásí tẹ́lẹ̀ ọba yẹ̀bẹ́bì bí ìwọ́dì ọlọ́ ó kọ́ tó ń tẹ́lẹ̀ ọkọ̀ mọ́sálásí kèé ṣe tí ń kọ́ mọ́sálásí káwọn yẹ̀rẹ̀ bàbá yìí ṣe ah, ah, ẹni ọlọ́rọ̀ ọ̀bá yìí ọkọ̀ máa kalẹ̀ kí ni ìjúlẹ̀ annabi sallallahu ó ní bá náà láwù láwù mithlahu fil janna ẹ̀kọ́ wọn àkọ́ rẹ̀ fún ẹ máa rò pé mọ́sálásí rẹ̀ kọ́ náà ni òbí ìbá kọ́ náà sí àwọn ọmọdé kọ́ náà wẹ̀ náà mọ́sálásí rẹ̀ kí wọ́n á ti ráyè pé bíbélà èyí nínú akọ́mọ́lájú àtọ́gbòbù ti kò lé tó náà mọ́dàmú ara rẹ̀ ọlọ́run ó kọ́lé fún ọlá nìjẹ́ náà ni kèé fi pé mọ́sálásí aláwọ̀ ló kẹ̀ fún ọ kí ni yára ni gbogbo gbòòbí kọ́ ọgbà nìjẹ́ náà gbòòbù ni wọ́n wẹ̀ dàmú ara rẹ̀ tó kẹ́ kọ́ sí ara tó lọ́pọ̀ ẹ̀kọ́ kan sí báyìí kọ́ ní mọ́sálásí nù ẹ máa fi hùn mẹ́ ó di mọ́sálásí lọ́nà wọ́n náà kọ́ mọ́sálásí bọ́lọ̀ nù bọ́gbà rẹ̀ ti mọ́ nù. kódà ní ìjọba gbogbo ẹni tó bá kọ́ mọ́sálásí bọ́lọ̀ ọba kódà bí ó bá ti lè dé ibi tí ẹyẹ máa ń yé sí lọ. àlejò lọ́wọ́ bá ní ọlọ́run láwùjọ ìdáhùn ní kúrò. so àwọn sẹ́pọ̀ tó àmọ́ àsìkò yìí ó ẹ̀. bákan nínú rẹ̀ òun náà ni sọ̀rọ̀ àpò ayàtà kùrìsì kí ẹ máa ka kùrìsì yìí dúbúrò kó lè sọ̀lá gbogbo ògbà tí ìbá ti kírun ọ̀ràn yẹn tán gbogbo ẹgbẹ́ tí gbogbo ògbà bá kírun ọ̀ràn yẹn tán kò sí ẹlọ́gbọ̀n sí

èyí táwọn tó bẹ́ẹ̀ lẹ́nà ìpé yìí gbogbo ojú ara lọ́wọ́ ẹ̀dọ̀ náà tó kọ́ mọ́sára sí láti sọ fún ọ̀dẹ̀ alọ́lẹ́ ńlá bí ilé bẹ́ẹ̀ náà ilẹ̀ ilé ti èmi mọ́ ilé yìí ọya mọ́sára sí lẹ́nu kọ́dà bí ọ̀pọ̀ ìyẹn mẹ́ta náà lọ́kọ́ dájú lọ́kọ́ Bẹ́ẹ̀ni ìjà lọ́wọ́ ojú gbogbo ní ìgbòkó sákàlápàá lọ sí lórí bẹ̀rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run àwọn ọjà ni. Àní sọ́ọ̀ tó tí ẹ̀dá sílẹ̀ mẹ́ta mọ́ ẹ̀bẹ̀ ọlọ́ọ̀bá lọ́nu. Àní ìjọba lọ́pàá ọgbọ̀n mẹ́fà ìbẹ̀rẹ̀ ọlọ́run náà lọ. Sọ̀kọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ Gbogbo bá ń sọ ikò náà lówó, kọ̀wàtò wọ́n wọ́n fún tẹ̀láṣẹ́ ọlọ́ àtàlẹ́rí ilé lẹ́gbẹ́, gbọ́dá yàrá ìfẹ́ ọmọ ni. Gbogbo bá ń sọ bí ẹ̀dùn àlẹ́lẹ́ rẹ̀ lọ́lára rẹ̀ kò sí ìwé lẹ́mẹ̀. Àlẹ́ ti kọ́ ọmọ fúnra jù ìdájú bá ìfẹ́. Wọ́n bẹ̀rẹ̀ mọ́ rẹ̀ kí wọ́n lé mẹ́ fún ìgbó lórí ẹ̀sìn rẹ̀. Gbogbo ìlú agbọ́dá kọ́ torúkọ ìfọ̀sílámù rẹ̀ ọ̀gbọ́n ọ̀fílẹ̀. Gbogbo sábẹ́ ìlú àgbọ̀n lẹ́lẹ́yìn kò lé òjò náà bákan náà kẹ́ẹ̀ẹ́ta ní ìlú gbogbo bá táyà táyà kù sí gbogbo ìgbàlá bí kí ọ̀rọ̀ yẹn tán ló kàkà sí ẹ̀yọ̀ kan lórí lápé tọ̀ọ̀kọ̀ tó wọn kàbí sí bọ́ọ̀sẹ̀ kàbí sí ẹ̀yọ̀ kan náà anẹ́bí sallallahu alaihi wa sallam anẹ́bí ní la yamna'uhu dukhulu al-janna illa al-maut kò sí kò sí tó kọjú fún ẹni yẹn láti jí ọmọ àdìgẹ́ náà ikú ni àìkú rẹ̀ ní gbogbo ọmọ káàdà ń tùsí ìwù yóò wà lè jẹ́nà àìsí ìkú rẹ̀ ní òkú ìjọba lè jẹ́nà àmọ́ àti kú lè sọ láti nọ̀kúba gbogbo owó ọmọ ẹwà ti kí lọ́mọ ká kí láà lè lẹ́sìn sí ẹyọ kan à táà ní wọ́n dẹ̀ sí tó ti bẹ́ẹ̀ tọ́kọ̀ ń gbọ́lé tó ti bẹ́ẹ̀ bí ìbáṣẹ tọ́lọ́ bá ń sọ mo ti ṣe lórí àgbàṣe ìṣòwò náà náà sí ìgbésẹ̀ lórí àgbàṣe òun ni ṣe kò sí o. gbogbo bá jọ wà lìjẹ́ náà ṣètánì ọmọ ọmọ ní tí máa ń ṣe wà lìjẹ́ náà ṣètánì máa ń jó iye fún yẹn ni. ìjọba tó ń gbọ́dọ̀ gbọ́dọ̀ ìtẹ́lẹ̀ tó báyìí ọ̀gbọ̀n ọ̀rọ̀ fún wọn ìjọba tó ń gbọ́dọ̀ ìtẹ́lẹ̀ tó báyìí fún yẹn. والعودة منه لأداء الصلوات bí ẹ bá ti rìn lọ mọ́sálásí ti rìn bọ̀ kó lè bá àtìrún ní jẹ̀mọ́ mọ́sálásí yìí ṣe báyìí náà tó bá ìwọ́n lè bá àtìrún jẹ̀mọ́ mọ́sálásí lọ́tí títí lọ mọ́sálásí bọ́ọ̀sì ọgbọ́ọ̀sì bọ̀ ọ̀yìn nílò ìbọ̀ rẹ náà ìṣòwò àìsẹ́ náà ni kí ló lè kùfẹ́ bá jẹ́ wọn náà ọbẹ̀ wọn jẹ́ gbogbo النبي صلى الله عليه وسلم قل من غدا إلى المسجد أو رحى أعد الله له في الجنة نزلا كل من غدا أو رحى مسلم قال الله gbogbo ẹni tí bá máa ń dájú lọ sí mọ́sálásí nítorí kó lè bá báwọn ìdíjẹ mọ́ àti ìrọ̀lẹ́ mọ́ gbogbo ohun tí ó kì í ní máa ń dájú lọ mọ́sálásí anẹ́bí tí ń dájú lọ ní tí ń dájú lọ bẹ́ẹ̀ náà ní tí ń lé ní tò ní àlìjẹ́nà rẹ̀ gírèdì àlìjẹ́nà ẹ̀ṣẹ̀ lágbára sí ní ti lágbára sí kí ló wà lé mele àlìjẹ́ àlìjẹ́nà lé ẹwà ló lé wà láìpẹ́ lé títà lé bí ó lè bákan náà kóbìnrin máa sọ dáadáa sọ́kọ rẹ̀ gbogbo obìnrin tó bá ti jẹ́ obìnrin sọ́kọ rẹ̀ olówó àlìjẹ́nà النبي صلى الله عليه وسلم قل إذا المرأة خمسها tí obìnrin bá tún kí wákàtí máa rẹ̀ dáadáa wà sọ́dọ̀ ti ṣáàrọ̀ ha rọmọdánù náà ń gbà wà á sọ̀rọ̀ ti pàdùgá ha tó ti sọ abẹ́ rẹ̀ ilé ìlú adé ẹnu yìí ní mo sọ fún ilé ẹ̀ ebi wọn lọ́wọ́ láàyè la ọmọ ya sí ọmọ ya sí àrùkẹ́ wà láàyè o kí ẹ̀rọ sọ àwọn láì wọ́n àti ọ̀dọ́ wọn ò dákẹ́ ó ti di lọ́wọ́ pàlùkẹ́ ìyára obìnrin wọn lọ́wọ́ obìnrin wọn lọ́wọ́ èso mi kọ́ mọ́ ọlọ́kọ́ àwọn dábò rẹ̀ kọ́ wá dé

ìròyìn lágbà fún mi láti sọ́lá òṣèlú àwáyé gbogbo nígbà tí wọ́n sọ́mọ́ ìṣúgbà tí wọ́n bá wáyé títí ní ìsìn táyà rẹ̀ ní ṣe díẹ̀ díẹ̀ ní ìṣúgbà tẹ́lẹ̀ ìbí ni ló lọ́wọ́ báyìí yóò rẹ̀ àgbákò wọ́n rí. wò á tọ́ tó ti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ á gbogbo obìnrin tí wọ́n ti ń dọ́kọ̀ ìlẹ́nu èso màdìjẹ́ náà ó wá wá mọ́ ọ̀gbọ̀n lónìí kó bú ọkọ ní sọ̀kúnbá ìgbé ìyàwó sọ méjì ni. Tani ebi ẹsẹ̀ dìde rí èmi ewu ọkọ̀ kọ́kọ́ ní o tó bá wọ ọkọ̀ tó ló dé ní ìwọ ọmọ ọdún ni ọ. Gbogbo obìnrin tó bá ń tẹ̀ láti lọ́kọ rẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam tó bá ti gbé àlè kìlámà wọ́n wá sọ fún obìnrin báyìí. ودخول الجنة من أي أبواب الجنة شئت ẹwà àwọn àjẹ́mẹ́ ogún àwọn ọ̀nà wọlé ẹwọ obìnrin kílá lẹ́mẹ́ kò lè àmọ́ àwọn ọmọ ìyẹn bá ní kí wọ́n sì ètò ìdígbà fún ìyẹn kí wọ́n sì ayé ni láti kí wọ́n sì bí ọ̀kẹ́ kí wọ́n sì ayé ni àwọn òbí náà sì rèé wọn ò ní múra fọ́mọ àwọn tí wọ́n wà ní jẹ́mẹ̀ dé sókè jẹ́mẹ́ bákan náà àlùkìyà bìtẹ́lìbìyà tí àlùbànà. nínú tí ó tọ́lẹ̀ bí ìwà àlùjánnà òun ni kíyàn fókọ́s ọmọ obìnrin pẹ̀lú ìtọ́jú ẹ̀sìn kíyàn fókọ́s gẹ́rẹ́ ju tọkùnrin lọ lónìí ọmọbìnrin làyà sí ọmọbìnrin jẹun tó lálẹ́ láàgbé mẹ́jọ gbogbo bá rí tó bá di jáde mẹ́rin ló jẹ mẹ́rin lọ́lọ́wọ́ jẹ gbogbo ọwọ́ bàbá obìnrin tí ó jẹun ní àwọn ọlọ́gbọ̀n mẹ́wàá ó máa kan lẹ̀kùn àtàlágbẹ́sẹ̀ náà ní ọlọ́dàgbọ̀n ọ̀dàgbọ̀n náà ní kàdàdàkọ́ àbíjọ sẹ́lẹ̀ báyìí pẹ̀lú gbọ́tò sí ọjọ́ tó jẹ́ mẹ́rin mẹ́rin látàrọ̀ ṣùkẹ̀lọ́ náà ní ṣùhánùláì àbọ́mọ tí wọ́n ṣokòtò ọmọ bíi tí wọ́n ṣokòtò gbogbo bàbá tí bá ń wọ ọmọ rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ìyá mẹ́rin ló ti jẹ́ra ti àmà. Ànábì sallallahu alaihi wa sallam. Olùsàlátù àwọn mẹ́ta o tó di bíi alìkìyàmẹ́ láyé kàlí muhammadu lọ́wọ́ yọ ọmọ alìkìyàmẹ́ ọlọ́run ní sọ̀rọ̀ sáwọn mẹ́tẹ̀ẹ̀ta kò ní sọ̀rọ̀ ìwọ̀n kí ni ah, ni kan ok leader yíká wá wá ó wá wọ yàrá ilé yìí wọ́n jẹ sọ̀rọ̀ wọ́n wọ inú ọmọ wọn wọ́n kẹ́kẹ́ tí wọ́n ti já gba olóṣèlú ó kẹ́ tún ilé bá àbùtẹ̀ sálámà sí ọkàn lọ́dún ṣe ọkọ̀ tí ó dùn wọn yìí ju mo ti gbà pé wọ́n gbà fún gbà fún jáde lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ yìí àmọ́ wọn ò ní sọ̀rọ̀ sí alálìkẹ́ àmà ah, nǹkan burúkú ni ó torí àwọn sọ́nà ò ní bá sọ̀rọ̀ alálìkẹ́ àmà ọmọ náà wọ́n nínú ìyàwó lọ́wọ́ ti jẹ́ wà ní ayé ògùrù ilé ìdí àmẹ́bí lọ́wọ́ ní àmúwò àwọn mẹ́ta yóò wá súnmọ́ rẹ̀ báyìí ìgbà tó wà láyé wọ́n ti báyìí wọ́n ti báyìí wọ́n ti báyìí yóò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ipa lọ́rẹ̀ kìí àwọn olóògbé wa káwọ́ lérí bóun ti àwákò ọlọ́run nígbà tó wà láyé èyí káwọn èèyàn náà àmọ́ lóòrùn ló fọ́ ọmọ mo wà jẹ́ náà ọlọ́run lóòrùn ló fọ́ àwọn mẹ́ta ń pé ìyá ẹlẹ́ẹ̀kẹ́ ìwé ti jẹ wọn alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tí wọ́n ń ṣe òbí rẹ̀ méjèèjì ìyá mẹ́rin ló jẹ́ àlẹ́ ààfù ẹlẹ́ẹ̀kejì ọ̀mùtí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ẹ́fẹ́fẹ́ ni òun náà ni gbogbo àgbẹ̀rù gbogbo òbí tó rí àwọn ọmọ rẹ̀ tí wọ́n ń ṣe ìbàdí ẹ̀kọ́ wọn.

ó wá tọ́jú àwọn méjèèjì dáadáa anábì ni ó ń tọ̀hún èmi àti ẹ̀ ka àbẹ́yìn ní pìrìjánà bẹ́ẹ̀ni àti ẹ̀ ó wà láti jẹ́rẹ̀ lẹ́yìn anábì wa lọ́wọ́ ìfábẹ̀ láì àtọwọ́ tó ga jù yìí ó ti tẹ̀ra wọn bí wọ́n ti súnmọ́ wọn tó yìí bẹ́ẹ̀ náà lèmi àti ẹ̀ ló súnmọ́ wọn jẹ́ náà kí ló wá lẹ́ àní ẹ̀mú bá àwọn ilá kékeré kẹjẹ kí ó ti sún ní àwọn obìnrin náà lórí wúlé ló yẹ ọ torí ibi tá a lónìí ọmọ tí ò bá ti sún náà tó òun lò pẹ̀lú ìdílé kúṣe ẹja kẹta fẹ́fẹ́ ẹ̀jẹ̀ adébáfẹ́fẹ́ bóòlù ọ̀sẹ̀ lẹ́kùsẹ̀ bákan náà èyí tàbí káńtà rẹ̀ lẹ́nu lásìkò kàfá aláàmúyẹ́sì kéèyàn máa tọ́jú ọmọ òrùka nínú tá a gbà fún láwùjọ yìí nù bẹ́ẹ̀ tó bá ti kú lẹ́nu sí i wàhálà dé kò sẹ́ni tí ó sànú àwọn ọmọ rẹ̀ mọ́ kí wọ́n máa tọ́jú ọmọ òrùka àníbísọ̀ ọlọ́run alẹ́ wọ́sẹ́lá ó ní gbogbo ẹgbẹ́ tọ́jú ọmọ òrùka ọwọ́ orúkọ mọ̀lẹ́bí wọn ni abọ́mọ orúkọ míì anẹ́bíwá bí ẹ̀rọ àti àná wọ̀ká sínú yẹtí ka àtẹ́yìnì sílì jàǹdà anẹ́bí ni mi àjẹ́ mọ́ pẹ̀lú ọmọ orúkọ láyé tí ó jẹ́ kí a jẹ́ ọmọ orúkọ ọlọ́lá àmẹ́yìn anẹ́bíwá àmẹ́yìn bá ti wà láti jẹ́ náà ó tó pẹ̀lú ìwọ́n ìjẹ́ náà yóò sọ̀rọ̀ àlẹ́bí ilé alẹ́ ní kíkọ́ ọdún lọ́wọ́ nọ́ọ̀sì ọ̀fọ́ máa ń lọ tẹ́lẹ̀ lójú ayé bàbá rẹ̀ kò tẹ̀ ibi kan lọ́mọ nísì àwọn ọmọ tiẹ̀ ti lọ nígbà sábà ní sùn ọ̀hún san twenty thousand fún wọn ní táàmù kan ọlọ́kọ̀ọ́sọ náà rẹ̀ náà kọ́dá àwọn ọmọ rẹ̀ gbé ọkọ̀ ń bẹ̀rù lọ́wọ́ bí wọ́n lọ́gbọ́n sí ọ̀sẹ̀ ten thousand tọ́wọ́ sọmọ olùkọ̀ọ́sẹ́ ní five thousand wọ́n lè tẹ́lá lọ́nà kú ìtẹ́ bá rí ẹni kan tí bá ń tọ́jú ọmọ òrukàn àbí ìsàmójú rẹ̀ ìsàmójú wọn irú ẹni bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam oníwọ̀ jẹ́nà so àwọn akẹ́kẹ́ yẹn máa fi wà lè jẹ́nà àwọn akẹ́kẹ́ pọ̀ ní o àwọn bá ti wá pàtó pọ̀ tó o tí o bá ti nàbà wà mẹ́ ìrò wà lè jẹ́nà láíláí kí ni kẹ́lẹ́ jẹ́ máa al-imanu billah tí o bá sí ìmánì mẹ́ ìrò wà lè jẹ́nà gbogbo àwọn tó máa ń ba ìmánì jẹ́ àbí ká ká jìnà sí àpẹẹrẹ àìní ìmánì oníkàmọ̀sọ̀ kankan lé ẹ pàtàkì àwọn olóbá jẹ́ lé ńlá báyá fi ń láwọn lẹ́sìnlẹ̀ tó bá ti mú àkọwọ́ olóbá jẹ́ ẹ̀sà kan tó sókè báyìí ó lójú léwọ̀n ẹ bá wọn yí ọwọ́ ìwó kòkò ooru kí ni alẹ́gbẹ̀mọ́ ta alákọ̀tẹ̀ mímọ́ fàkọ̀ aṣàràkà gbogbo náà ń dè kí mọ́ra ń dè mọ́ lé alẹ́gbẹ̀mọ́ ti sẹ́bọ̀ ó ti sẹ́bọ̀ lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n bá láìlá aláàjẹ́lélé yìí so alìmọ́rù bèlá so ní kí wọ́n ti sí ń bí gbogbo tàkàkàlẹ̀ yìí ìwà àlìjẹ́nà alìmọ́ ká ní fi kọ́lù yìí lè kọ́ lọ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم